oh Ọ̀yá. Ẹ káàbọ̀ sórí ètò wa ètò ẹjọ́ wẹ́wẹ́ orúkọ mi jẹ́ Ọláyẹmí Àjọkẹ́ Adé tẹ́ bá mọ̀ kẹ́ mọ̀ bẹ́ẹ̀ mọ̀ ní ìsinyìí. Ẹ̀ẹ́ ẹ̀bí ni Ọlálékan àrẹ̀múrẹ̀mú sọ triple because hmm. money dey. Sọ fún wọn. Òní yìí a ní pẹ̀lú wa àrẹ̀mọ Gemini ó máa bá wa sọ̀rọ̀ nípa ehm, ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pẹ̀lú èyí ní ní èdè Yorùbá. Àrẹ̀mọ Gemini báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ̀ ń ṣe yìí báwo lẹ ṣe wọnú ẹ̀ ibo ló ti bẹ̀rẹ̀. The floor is yours. Uh, you know, orúkọ orúkọ mi ni um, Yusuf Balogun bọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ mí sí Àrẹ̀mọ Gemini akéwì èdè Gẹ̀ẹ́sì àti Yorùbá ni mi bó tilẹ̀ jẹ́ wípé um, èdè Yorùbá ni mo wulẹ̀ tipẹ́lẹ́ mọ́ ìdí ni mo wípé mo rò wípé ìfigagbága ti wà nínú àṣà àti ẹ̀sìn fún àwọn ọmọ ìgbàlódé nítorí ìdí èyí a dẹ̀ ti fẹ́ máa a ti fẹ́ máa fọwọ́ sí ju èlé bàbá wa tí mo dẹ̀ rò wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé ẹni tá a jẹ́ gbogbo ohun tó wù ká jẹ́ ìpilẹ̀ṣẹ̀ orísun wa náà la máa ṣe padà sí ní ọjọ́ kan. àti mm. ẹ̀tí ìbẹ̀rẹ̀ ti fún wa ní. ní àwọn àwòkọ́ṣe bíi Láńrewájú Adépọ̀jù Kọ́lá Túbọ̀sún àwọn tó ti ṣáájú mi nínú iṣẹ́ ìwé kíké à ń fèdè fọ̀ à ń gbàṣà lárugẹ káṣà wa má bàa parun náà ní mm. gbogbo ohun tá à ń ṣe ṣálẹ̀ nìkan. ìgbà wo lẹ bẹ̀rẹ̀ um, ewì ṣíṣe? bí ká ṣà ní pé láti àròbó ni mo ti ń ni mo ti ń wulẹ̀ máa ń kọ ewì àti àwọn ìtàn sínú ìwé àmọ́ bíi ọdún mẹ́ta sẹ́yìn ni mo ṣẹ̀ṣẹ̀ mm. ti pẹ̀lẹ́ mọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ àmúṣe gangan. okay cool cool so kí ni kí ni ìròyìn lórí èdè Yorùbá. ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ um kí ló ń pè é ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni èmi wulẹ̀ máa ń sọ fáwọn èèyàn pé tí a bá sọ èdè kan àbí tá a ṣèṣe ibì kan fún àárín ìgbà kan ó ṣeé ṣe kí ó parun ṣùgbọ́n tá a bá máa wo èdè Yorùbá mo rò wípé Yorùbá gangan ẹ̀ kọjá èdè hmm. ó dàbí bí àròfọ̀ àdìtú. Mm. tó jẹ́ pé ẹnìkan á tú á filẹ̀ lọ́jọ́ kan nítorí pé mi ò mi ò tiẹ̀ tí ì lérò pé ẹnìkan tá a bínú ẹni lè farabalẹ̀ tú tán mm. pẹ̀lú bóyá ká ní ìmọ̀ ọ̀tàn ni o àbí ìmọ̀ ewì ni o torí Yorùbá gùn lédè mm. ṣé ẹnà la fẹ́ sọ ni àbí ògèdè àbí àròkọ Yorùbá gùn lédè bó dẹ̀ ṣe gùn lédè náà ló ṣe dùn lédè à ń sọ tẹ́lẹ̀ pé lẹ́gbẹ̀ẹ́ èdè French pé Yorùbá tiẹ̀ o ju ti French lọ. mi ò mi ò díẹ̀ wulẹ̀ róró wípé èdè Gẹ̀ẹ́sì gan tá a fi ṣe lingua franca ní orílẹ̀-èdè Nàìjíríà gan níbí ó fẹ́ ládùn tó èdè Yorùbá wa. kò lè ládùn kò lè ládùn ah, Yorùbá là ń sọ yìí. Ah, ah. <laughs> nínú ọ̀rọ̀ ọ̀fẹ́ nínú ọ̀rọ̀ ọ̀fẹ́ pé afẹ́ afẹ́ wúra afẹ́ wúra wa lórí gan-an Yorùbá yàtọ̀. ìkọ́nú àwọn òwe tẹ́ ẹ kọ́ tá a gbọ́ mi mọ̀ kí lorúkọ yẹn náà. ìràwé. yes ìyẹn mo play yẹn fún ìyá mi gan-an náà sọ pé ah pé bàbá yìí pé gbọ́ Yorùbá dáadáa wọ́n dẹ̀ sọ pé kò ń ṣe dialect kan lẹ́ ń lò pé Yorùbá gangan ni ẹ̀ ń sọ. So ṣé bí àwọn tó wà ní àdúgbò yẹn àbí táwọn tẹ́jọ dàgbà ṣé bí gbogbo wọn ṣe ń sọ ni àbí ẹ̀yin lọ wádìí Yorùbá fúnra yín. well um, naturally bàbá bàbá tó bí mi ní ọmọ mm. iṣẹ́ agbọ́mọlà ni wọ́n ṣe onífá ni wọ́n mm. so ẹlẹ́gbẹ́ wípé mo dàgbà sí. Si, ilé fa èdè Yorùbá nǹkan kan. Bó tilẹ̀ jẹ́ wípé àdúgbò àti ilé-ìwé tí mo lọ gan eh, proposition pé vernacular lédè tí ò bá kí ń ṣe èdè Gẹ̀ẹ́sì hmm. náà ni àdàgbà wò bọ̀ àwọn àwọn ọmọ tí àdàgbà wò ah, sinimá ajílẹ̀yẹ hmm. ẹ lè fi wí ọmọ tó dàgbà cartoon. Hmm so pẹ̀lú bí a ṣe ń gbìyànjú gan pé ká má tẹnílèèwé ká gbédè ká gbédè gẹ̀ẹ́sì ká yege níléèwé èdè yorùbá yẹn náà kò kùnà so ọ̀pọ̀lọpọ̀ ìgbà táwọn èèyàn bá ń sọ pé ìdí táwọn ò fi gbédè àbínibí wọn ni nítorí pé àwọn ò fẹ́ kùnà nú èdè gẹ̀ẹ́sì àbáwọn ò fẹ́ kùnà ní níbi ìmọ̀ ẹ̀kọ́ wọn máa ń yà mí lẹ́nu pé nǹkan tó ń múra wá yìí tí a kò kùnà tí ó dẹ̀ kí n ṣe pé bóyá àǹfààní yẹn wà ńlẹ̀ bí ọbẹ̀ ẹ̀kẹ́ àbí ọlá yẹn náà wà ńlẹ̀ bí ọbẹ̀ ẹ̀kẹ́ tí ò bá yà wò ènìyàn kó fẹ́ kọ́ èdè abínibí ẹ̀ ló yà kù hmm. èdè yẹn ni mo dàgbà gbọ́ nílé mo fẹ́ lè ní pé dì sí èdè yẹn ló wulẹ̀ tẹ̀ mọ́ mi lára ju èdè gẹ̀ẹ́sì lọ lọ́pọ̀lọpọ̀ hmm. ìgbà. Ah. Okay tí bá ní àyè láti béèrè ibo ni mo bí yín sí ibo lẹ ti wá ìlú èkó ni wọ́n bí mi sí ní um, àdúgbò kan tí wọ́n ń pè ní jọyàbádìá oh, àmọ́ ọmọ ọmọ òkè ọdẹ ni bàbá mi tí màá mi dẹ̀ jẹ́ ọmọ ọlọ́rin so ẹlẹ́bẹ̀ẹ́ pé kwara náà ni méjèèjì ni àmọ́ èkó ni wọ́n bí mi sí lọ́wọ́lọ́wọ́ ìgùn èkó náà ni mo ń gbé. Okay oh okay ìyẹn náà jáde um, àmọ́ àti gbàsíkò yín díẹ̀ àmọ́ kẹ́ tó fi wálẹ̀ ṣe lè sọ fún wa bá ṣe sọ pé yorùbá jẹ́ èdè èdè tó gùn gidi gan àmọ́ nǹkan tó dùn nínú ẹ̀ ni èdè ìfẹ́ tó jẹ́ ṣe lè bá wa ṣe ewì díẹ̀ ní èdè yorùbá ká fi yẹn parí síbẹ̀. tó bá wà possible. Ìwọ nìkan lòdòdó tí ńbẹ lágbàlá mi, ìwọ lòdòdó ẹlẹ́rìndòdò tí ò jẹ́ njẹ dòdò pẹ̀láwọn aláìlódodo, wòó bí ǹ bá ní n gúnyán fún ọ kò yóò rí ẹ mọ́ níbẹ̀ nítorí iyì obìnrin ni kó mẹmọ́ yàtọ̀ sí àfẹ́ òdodo lèyí tí mo sọ fún ẹ yìí kò ṣẹ̀fẹ̀ níbẹ̀, ẹní bá lówùú ò tẹ́rù ìwọ̀nba èyí tí yóò wúlò ni kó yáa mú o, èmi lè tòkè ìhín rìn lọ sókè òwú láti ríi pé kò sówú lọ́dẹ̀dẹ̀ wa, ìbàdí àrán yọ lókèèrè ogúnrégé. Kórí inú egbin ó má bàá tòde jẹ́ Èdùmàrè jọ̀wọ́ jogún ìwà fohùn ìbàjẹ́ àrùnyọ lókèèrè Ògúnrégé alábẹ̀bí ìfẹ́ Ayọ̀mí Jàǹtò alábẹ̀bí ìfẹ́ Ayọ̀mí Gúnrégé kórí inú ìrì ó má má bàá tòde jẹ́ kó o lè rínú bísùn bíwàlẹ̀. Àbẹ̀bí mi ọ̀wọ́n ọ̀kíní ọmọ ọlọ́jẹ̀ ẹyẹ ẹ̀mówógbó títí kò ṣẹ́yẹ bí ọ̀kín Èdùmàrè ló dá labalábá gbé kó máa fòdòdó ṣebùgbé. Ó wo Elédùmarè ló fẹnu ṣẹ̀ṣọ́ ọwọ́, ó wo ló fi karahun ṣe lé ìgbín. Bẹ́ẹ̀ ìgbín mi ò ní ràjò láì mú karahun ẹ̀ lọ́wọ́. Aṣẹ̀dó o máa ṣe. <laughs> oh lord <laughs> you uh, know what to Ah! torí àwọn. ẹ ṣe gidi gan that um, ó dára púpọ̀ ó sound beautiful oh, fitting ó sweet. kò kẹ́ tó lọ èmi náà ní ìbéèrè ẹ̀ kan mm. ṣẹlẹ̀ tó bá máa gba àwọn tó bá fẹ́ gbọ́ yorùbá tó bá fẹ́ gbọ́ èdè yorùbá àbí tó bá fẹ́ kọ ìmọ̀ràn wo lẹ́ máa gbà wọ́n fún bí wọ́n ṣe máa kọ́ yorùbá yẹn. Mm mo lérò wípé gbogbo ohun tí a mọ̀ ní ilé ayé àbí tá a dàgbà sọ pé a jẹ́ bí ọ̀mọ̀wé nínú ẹ̀ àwọn ọ̀nà tá à ń gbà mọ̀ kò ju pé ohun tá a bá nílé lọ tàbí àwòkọ́ṣe àdúgbò tàbí ká tún ní pé òkè di mídíà tó yẹ pé òkè o ẹ̀rọ tẹlifíṣàn gbohùngbohùn nǹkan but tá tá a bá túbọ̀ wò náà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí náà kò ti pẹlẹ kò ti pẹlẹ gbé àṣà Yorùbá gan lárugẹ àìmọye òbí tó máa sọ fún ọmọ pé kó má ṣèdè nílé nǹkan kan ṣùgbọ́n mo rò wípé kò sí bí ó ṣe fẹ́ dí tó bó tiẹ̀ jẹ́ pé ó wọ́n a máa sì rí ẹnìkan àbí méjì tí ó ṣetán àti gbàṣà lárugẹ tó dẹ̀ ṣetán àti fìmọ̀ yẹn jogún rẹ̀ fún ẹlòmíì bí irú àwa yìí tá a wà pé ok èdè tá à ń sọ yìí iṣẹ́ tá à ń ṣe èèyàn mélòó ló ń kọ ewì Yorùbá mm. bó ó sì wà nínú ó sì wà nínú àkọsílẹ̀ wa wípé èròǹgbà wa ni wípé kí ọ̀pọ̀ èèyàn kí wọ́n bẹ̀rẹ̀ sí kọ èdè Yorùbá kò fi bẹ́ẹ̀ ṣé kí n sọ pé kò fi bẹ́ẹ̀ jẹ́ wípé ìjọba gan ìjọba gan fúnra wọn ní ipa láti kó nínú Mm. nǹkan tó wà ńlẹ̀ nítorí bí ìlú ò bá dùn bí ìgbẹ́ni bí ọ̀dẹ̀dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ni ìgboro ń wí nígbà tí àwọn ìjọba gun ò bá ṣe àwọn ètò tó ń gbé àṣà lárugẹ mm. àbí tó ń jẹ́ káwọn ọmọ rí wípé èdè yìí ṣe pàtàkì àbí òkè ohun wúrí wà ń bẹ̀ ju wípé kákọ̀ kákọ̀ sùn èdè lọ mm. débi pé ẹnìkan á tún máa pe ẹni lára èkó àbí nǹkan báwo ló ṣe lè wú àwọn ọmọ kékeré gbogbo nǹkan tá a dẹ̀ ń sọ yìí àti kékeré la ti ń pẹ̀ka mm. ìrókò tó bá ti dàgbà tán àti fún lẹ́bọ. <laughs> ilé ìwé gan tó máa ní pé kán máa sọ kán máa sọ vernacular yẹn gan anyway. Mm-hmm. Ah. èmi wulẹ̀ rò wípé gbogbo èdè ní gbogbo èdè ní vernacular nílùú ẹlòmíràn lo èdè gẹ̀ẹ́sì tá à ń sọ ní nàìjíríà ìgbọ̀n vernacular ni nítorí kò sí bá a ṣe fẹ́ mọ èdè gẹ̀ẹ́sì tó ta fẹ́ mèdè gẹ̀ẹ́sì tó ẹni tó ní gẹ̀ẹ́sì kò dẹ̀ sí báwọn Brazil á ṣe ní òun mọ Yorùbá tó tó bá délé Ifẹ̀ ó máa tẹríba. Ah. ẹ ṣe gan ni. Um, ẹ ṣe gan. ẹ ṣeun gan. báwo la ṣe táwọn èèyàn bá fẹ́ mọ àbí bá fẹ́ rí. ibo ló lè ti rí lórí afẹ́fẹ́. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwòrán iṣẹ́ wà ní orí our platform YouTube mm-hmm. that is Yusuf Balogun Gemini mo dẹ̀ ti ń wulẹ̀ ti pẹlẹ mọ́ àkáǹtì eh, Twitter mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mm. ìyẹn Àrẹ̀mọ Gemini so gbogbo mẹ́wìí mi àkójọpọ̀ ìtàn ìkọ̀ọ̀kan orí ìbẹ̀rẹ̀ ni mò ń wulẹ̀ ń fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ yẹn sí mm, so Twitter mi àti YouTube mi ibẹ̀ ibẹ̀ la ti rí yín ṣá. Eh. Oh. bẹ́ẹ̀ni something is working ó dà bẹ́ẹ̀. ó ń ṣiṣẹ́ ń bẹ̀ ẹ tẹra sí ti Twitter dada. <laughs> Eh, ẹ ṣé gidi gan tẹ fi wá lẹ́ni um, ìjọkíjọ tá a bá ti wà ní ìlú wa bó ṣe sọ kí àjò lè dàbí ilé so a máa try láti ríra wa and connect yeah. Um, yeah and hopefully a lè ṣe we can work on one or two things um, tabati wa as well. Èdùmàrè aṣọ wa ju ìgbà yẹn lọ. àmín o àmín um, ẹ ṣé gidi gan. ẹ ṣeun gidi gan. ẹ ṣé gidi gan. Okay, and that was Aremo Gemini. Um, hmm. truly amazing. Absolutely. Ah. Uh, I actually understood what he said, unlike some people. Mm ló mọ sọ pé ah, ah, ojú ti mú nǹkan ti kẹ́ lára jù odidi tíṣà ló fẹ́ máa fà lẹ́sẹ̀ kí ló ṣe ṣe tíṣà kan ni mí ni ìjọ ọmọ ẹ̀kẹ́ èmi ni tíṣẹ̀ èwọ̀ jẹ́ tíṣà wọn àmọ́ èmi ni tíṣẹ̀. Oh. kò sí problem mi ò máa ń di tíṣà tíṣà náà bá ń ní tíṣà ah, kò sí problem. lóòótọ́ ni èmi náà ní tíṣà àrẹ̀mọ ní tíṣà tèmi òrè kẹlẹ́fù kẹlẹ́fù. ó dìgbà o. <laughs> ó dìgbà. ẹ ṣeun tẹ this has been. where. It has been a joy. Don't yeah. forget to follow us on our social medias. Um, don't forget to share it. got Gilati share. I got to èdè again. <laughs> Ẹjọ́ ẹ share Wow, o can <laughs> become um, àgbáyé known as bí Àrẹ̀mọ eh, Gemini ṣe sọ kò sí nǹkan kan tó wà ń bí um, iṣẹ́ gbogbo as mm. individuals láti be èdè wa lárugẹ. Hello. So Eshe gone. read next time.